máa mọ̀ ṣe kútùbà lọ tí àwọn yẹn nẹ́fìlà náà ni ìyẹn ti takò súnmọ́ ẹni tó bá fẹ́ yẹn nẹ́fìlà ju méjì lọ yóò jẹ́ kí mọ́mọ́ tó dé ni. wọ́n wá ní nẹ́fìlà tá a mú yẹn bífọ́ ọdún máa mélòó ni tó kéré pátá méjì ọ̀sẹ̀ ní àyẹ̀yẹ̀ mẹ́rin àyẹ̀yẹ̀ mẹ́fà àyẹ̀yẹ̀ gbogbo tó bá lọ́mọ ẹ lọ ọba àyẹ̀ twenty ẹ̀ ìwọ̀n tí mọ́mọ́ bá ti dé ọ̀sọ̀ ọ̀sẹ̀ gbẹdọ́ ẹ pé mọ́mù ti dé kóhun tó dé tiẹ̀ òrìn ẹ̀ lẹ́fẹ̀ẹ́ làjú méjì lọ kódà méjì ẹ̀ kọ̀ níjẹ̀ mi tó gbogbo kò tún gbọdọ̀ pẹ́ lórí ẹ̀ ẹni tó wọlé nígbà táwọn mi ṣe kó tó bá lọ àwọn mi ní kó dìde kó yẹ lẹ́fẹ̀ẹ́ làjú méjì fàlùfàtọ̀ já wọ́n ti ìmọ̀ ọ̀ tó gbọdọ̀ yára àrùn yẹn ní ọ̀dún gbọdọ̀ pẹ́ lórí ẹ̀ wani méjì náà ni mo mọ sóra tó kù ọgbọdọ̀ mọ sóra tó kù ọgbọdọ̀ tètè yẹn ni láti darapọ̀ mọ́ fúnfún kéèyàn wá mọ̀ fún àmọ́ lórí méjì tí mo mú wá sí wọ́n yẹn mẹ́rin ká tó wá ní ìfésí ẹ̀ ní gbogbo ìgbà ni ìdí ẹ̀ takò súnà ó sì jẹ́ kí ìtumọ̀ rẹ̀ kó láàyè ọlọ́ọ̀lọ́. kó wọ́n máa sáré kó máa jókòó kó mú nẹ́fìlà méjì wá àwọn tó bá nẹ́fìlà rẹ̀ nìyí tó bá yẹ nẹ́fìlà rẹ̀ àkọ́kẹ́ là ń pè ròyìn àyàn ní tẹ̀yà tó lọ sí irun wo ló máa ń jẹ́ tẹ̀yà tó lọ sí tó àlà ń pè tẹ̀yà tó lọ sí tó ká sí àtàwọn tó aṣọ àti àdébà mi tí mo tẹ̀ra sí ìyẹn pé ó lè jọ ọ̀ràn ẹ̀yìn ó lè jẹ́ náà sílá ó lè jẹ́ náà súnmọ́ náà rọ́ tíbà nígbà míì ó sì lè jẹ́ irun tí èsì ọ̀ràn ẹ̀yìn tí ò sí súnmọ́ náà síbà ó lè jẹ́ dùwà ó sì lè jẹ́ irun míì lásán fúnra rẹ̀. ìtumọ̀ rẹ̀ ni pé tó bá wọn bá ti kírun kọ̀ tó jòkó wọ́n wá ń bọ̀ láti lé agbérun ọ̀rọ̀ yẹn dúró. ìrọ̀ tó bá ti kí ọ̀rọ̀ yẹn ọtí lé kí ni ọtí tó jòkó náà nìyẹn. ní apẹtẹ ìyá tó ọ̀rọ̀ yẹn náà ní kí ni ìyá tó nẹ́fìlà àbásìkò dùwà ní ọ̀dà níyẹn dùwà dùwà tó tiẹ̀ bá ti irun méjì kan tó lè gbé ọ̀tọ́ jòkó irun tó bá bá ti kí tó bá ti wọ mọ́ṣáláṣí tó tó jòkó náà ló ti rọ́pò ìyẹn. lágbèjì kan wá bá ilé ní sùúrù kan wá kí fẹ́ kọ́ ẹ mẹ́fìlá tó ìgbẹ̀ta mẹ́fìlá wọn fẹ́ ìlú méjì tẹ́ ní kí kọ́ tó jòkó ìlú méjì tó ti wá kí kí tó ti jòkó yìí kan tó ti sálàmù tó ti yẹn mẹ́fìlá. gbogbo òru tí ẹ bá ti kí náà yóò ní ipò rẹ̀ náà gbogbo àkànwá wà sáà lè kírun mí tí àyògbà akákẹ́rù hmm? bí lẹ́yìn asọ̀rọ̀ lákòókò ó nìkan lọ lè kí gbà wọn bóyá wọn bọ mọ́ṣáláṣí bóyá wọn bá lè kọ́ gbà wọn ọ̀gá lọ fẹ́ kí dùn àgbà wọn tí ìbá ti pé ìmọ̀ ọ̀ràn yẹn fẹ́gbà tó bá rí ìmọ̀ yẹn bóyá ọ̀sùn ìgbà tó bá dínà lọ sí tó dínà ọ̀ràn yẹn àìpé owó olólọ́bá kí mẹ́rin náà ní tí ó nígbàkigbà ìyẹn náà bá sọ pé ní ìgbàláyé wà fún ní ìtòrí ilẹ̀ nínú mọ́tàbí àṣàfihàn àtàràfà mi pé àwọn àtùkù tá a lè kírun nínú bá a lè kírun ìtẹ̀síyàtò ànímọ́ speech tó tó gbé fàwa tó láti bá tó ló ní sábà bí sábà bí fáwọ́ mọ́ṣáláṣí náà ọlọ́run náà. bí ẹ lè mú dùn alọ́ràn yìí àkọ́kọ́ ètò ọ̀nà yìí ibi tọ́rọ̀ wà ní pé ṣé n tá a lè mọ ṣe mo gbà ibi tá a fà tẹ ní ọ̀rọ̀ méjì ni lọ́la rí tí ìyàwó àìsàn ni àmẹ́bí ti ẹ̀yìn àti tó bá dé láti ẹ̀rìn àjò àfihàn tó ní àmẹ́bí mọ́ ìyẹn kódà àtúndì ẹ̀ ń bá mi lọ pé tí àbúrò rẹ̀ rà kọ́ pé ọ̀sán ní kàníyà ẹ̀ ń mi nínú wà sí àtúnṣe fún pé kí n má fi nínú ọ̀run tó ní kí n má mójútó ní kíni ọ̀dọ̀fà. ẹ̀rí mi sọ pé alẹ́ bíi ọmọ yẹn ń gbà tó ọmọ fi nígbà kan yẹn náà àfáà padà wá dé lórí ẹ̀yìn pé àìgbégbọ̀dà dé ìmọ̀ yẹn lọ ìgbòho wọ́n yẹn lọ ń gbà kan ìbílẹ̀ náà gbà kan ìyẹn náà ni òfin túmọ̀ pé ọ̀ràn yẹn ni torí mo rẹ́ni títù abọ́mọ́ lọ́wọ́ nígbà táwọn ń jámíà kí àwọn ìròyìn tó sì jọ mọ́ tẹ̀lé ti wà fún ẹ̀yìn ní máa ń fara kí fún lẹ́tọ́rà tó pẹ́ pé à ah, ẹni tó kó yíyí ìwòsàn yìí à ah, ṣé ọ̀ràn yẹn wá ni ó bẹ̀ lè ṣe pé fún pé ó pẹ́ kíláàsì gbogbo wa dé kíni wá bọ́ lára ń ta tí ó lágùn ah, àfa àkínlódé tó báyìí àmì sọ pé ah, èyí ni wọ́n ti lọ pé àtibánibáni kẹta ó máa ṣe khairul amẹ́lí tó da nífẹ̀ẹ́ ní àdìwámù ha ìdí ẹ̀ ti lọ rẹ́rẹ́rẹ́ wàlà òkọlù kódà bí òkèrè ṣe tàwámù kẹ́ ẹ̀ máa ti lọ ló bá ti ráyè pẹ̀tọ̀ pọ̀lọpọ̀ àmà mi sún mi mọ́ níbi pé ẹlẹ́wọ̀n ìfilẹ̀ lẹ́kọ̀ọ́ fún mi kọ́ tí ìyàwó Aisha tó fi dá lóye tí ń bá ògbà mi ẹ̀nà àbá mi gbòòrò ìgbà ká ní sí ọ̀rọ̀ yẹn kìí tọ̀rọ̀ yẹn àti irúṣẹ́ tó yẹ ká mọ̀ ṣe tó dáa náà sí tó dáa ní torí ọ̀pọ̀lọpọ̀ èyí rẹ̀ fẹ́ ṣe náà kìí àmúlẹ̀ ilẹ̀ ẹ̀sìn yẹn wọlé àwọn bá nípa wọlé tó sì kìí àmúlẹ̀ ilẹ̀ ń tiẹ̀ àwọn àfa mọ̀ pé náà wọn á kádùn náà wá nínú nẹ́fìlà tá a kàn pa tó fẹ́ dọ́ọ̀rọ̀ yẹn kódà àwọn ànàfíà ń gbà pé ìyáàmù lẹ́yìn kìíní wọ́n ní fardu wájibù nìkan tó yẹ kó wájibù lọ́dọ̀ tí wọ́n bí wà pé tá a fáyọ kó gbé sílẹ̀ tó máa kádà ní. alimami abu inumami ahmadu wà pé ẹni tí èyí bá ti kí wíìtì ẹ ẹ má jò dá sọ̀rọ̀ ẹ má fi jẹ́rìí àná ẹ fẹ́ yàrá lọ́wọ́ ọ̀pẹ tó jẹ́rìí tó wa ọ̀nà bá dé ara dé kí wíìtì rí láti mọ̀ kó rẹ lọ. pẹ̀lú báwọn pé fẹ́ mú dé ọlọ́run nígbà tó bá tíráfù èèyàn àwọn sẹ́nu ọ̀wá tó sámọ́ yẹn lẹ́yìn irun kọ̀ọ̀kan nígbà wọn á ní kí ló mọ́ rò kẹrin ọ̀sẹ̀ rẹ̀ nígbà sọ́nà ti fún adé ọ̀rọ̀ yìí fún láti tún máa fi ẹ̀nà àfilẹ́yìn tí mo ti bẹ́ẹ̀ náà má lè ṣe mọ́dé irun kù lórí áfíríkà sí ṣáì tòun ti díẹ̀ bíi kí ẹn lẹ́fẹ́lá àtìtẹ̀yìn mọ́tò gbogbo ẹ̀ tòun ti bẹ́ẹ̀ àtìgbà tó wà nílé àtìgbà tó wà ní eré àjò kéékèèké ni efi wítìrì sílẹ̀ àti pákátà lè fagẹ̀ kó fi fáwọn yẹn kan fagẹ̀ tó yẹ ó kìámù lẹ́lẹ̀ àbí wítìrì wa ni ká pé èdè bá ti gbà kan bá fi òun lẹ̀ ní ìgbà kan tó gbà lọ. àtòrò bá gbà nẹ́bí lọ atúmọ̀dé kí ni atúmọ̀dé kí ni. tó bá ti ní àsìkò ìyálẹ̀ ta. ọba àlà sàkánìkàlà àwọn ìṣàmùdé ẹ̀ṣẹ̀ rán láì ráì ráì pàṣẹ àti ìrẹsì.